èyí ni oṣù ramadan ló mẹ́gbẹ́ ìrọ̀dọ̀ 1437 hijiriya oṣù yìí ni wo oṣù kẹfà ìlú mẹ́gbẹ́ la ìfọ̀dọ̀ 2016 oṣù yìí ni wo ló mẹ́gbẹ́ la. ìrọ̀lọ́ 2016 ọmọdán ni alóòrùn mẹ́gbẹ̀lẹ̀ 1437 èyí ni iṣẹ́ àwọn ọ̀tàrà àyá jálẹ̀ tààtọ́wà pé àyá 97 èfì sórọ̀tù bákọ̀ọ́ بخالك هذه وجهك يقول نعم أعوذ بالله من الشيطان الرجيم قل من كان عدوا لجبريل وإنه نزله على قلبك فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وهدى وبشرى للمؤمنين تبارك وتعالى إنه كل من كان عدوا لجبريل كما قالت إنه أنا مدينه الله ملائكة جبريل فإنه نزله على قلبك أنا لا أتبكي مهبا لكن يوم ملائكة جبريل كدائبا وعد الوجو وعد الرواتب هديوه جبريل هذا الوجو وعد الرواتب هديوه بإذن الله enke awa ya chawa ku yi ejiko ojiko lanu to no jo o mela ku jibril anewa musaddiqan lima bayna yadayhi ya dogesha ya wa kola yake ya dogesha ya di wahaywa wahayi yake agbijali ogesha nyewe ki wa dobangu wa huda utona unshi وبشرى تقعد عليه ملاك جبريل عنه دعائه نبال يدعه الوشي للمؤمنين ما بكم هذه إيمان وجو aligafi ẹ̀tọ́ ọ̀làgẹ́dẹ́ ìkàlẹ̀ gúdú ẹ̀kà tó ẹ̀yìn kẹta mẹ́ tákùkù ti pa ẹmá jẹun ní kí ṣìkàtọ̀ lárẹ́ ní arọjọ́ lọ́yẹ́ fi ṣọ́gá rà ẹ̀yẹ́ máa múnú ojú ọgbà tọ́ eyi kọla kaka ike talẹ́ aginihi oṣooṣi ami Yehudu ma wá kẹrẹ bá níbi sallallahu alaihi wasallam ma wá tí ní torúkú máa ma ma wá tí ní torúkú máa ma ṣe ń ka níbi ṣàníbi ọ̀gẹ̀ṣà ń ṣe àbẹ̀ká níbi ọ̀lẹ́ mí ṣe na ni mẹ́ta kùmà tá níbi sallallahu alaihi wasallam ó kàn ṣe òjẹun ìka níbi àkókò dúṣe ní fọwọ́n dɔgba takatɔra wa ekeji ŋu saluki omi mɛ niyi ke na ne kɛlɛ kunu blɛ akidɛ manyi ɔna tɔ ma dɔmɔ ne kɛlɛ adɔmɔ no blɛ yi o nini ɛkɛta ŋu kuma tɔ ati ka kini hi ene kitsa nibi yi ti ta la nibi ekima meju kɔ meju ba ne kɔjɔ aka yɛ e. gba nibi lɛ dɛ. máa ma tí ni ma dákìmẹ́lá ikú ị a ṣá rọ́ọ̀lọ̀ kún kí a ó kà má ìní mẹ́ta kò máa tún ṣọjọ́ sọlọ́láwọ̀ aléwọ̀sẹ́lámà lẹ́yìn wọn ló ṣọjọ́ kà má kí ni ṣẹ́nkù mọ́hìn nìgídẹ́ dùn mẹ́ ẹ̀tẹ́ táwọn kú kà ni i ni yìí ka níbi yìí israel ka níbi yakubu ló ṣe lè fọwọ́ la lọ́gbà taka tóra wa òun á jẹ́ngà mẹ́nu amẹ́gbá ọ̀takàdá mẹ́nu abúlé ẹ̀ má jàkà lójú gbà fún agbá pé ọ̀takàdá mẹ́nu ìdí ẹ̀ ń kọjọ́ tó ṣe gidi wọn. akíní ìnẹ̀gbà ka níbi yakubu ṣọ̀gá kọ̀gá lẹ́bi ṣe ìyọ̀gá ṣe gbanẹ̀ ìtẹ́lógù tẹ́lógù ìlú kọ̀gá ìwòjì dáná ọjọ́ ẹ̀ ṣẹ́nkù wẹ̀mọ́gagidẹ́ ikọ̀ ẹ̀mú pàbọ̀n tẹ́ pípò ẹ̀bá omi kò ńlá yìí tìlẹ̀ òun ayáàdù kọ̀ọ́lá oyè kò ńlá yìí tìlẹ̀ òun dáhùn ẹ̀dẹ̀ sí mú ọjọ́ ayé ọ̀la ọ̀yà kómi omi kì í ya tìlẹ̀ àti omi nínú rà kómi yọ̀ọ́la ọba yẹn mọ́mi nínú rà kómi gẹ̀ ní kómi gẹ̀ òun ló ṣe la àmọ́ máa ń kùn àṣàkàwàbì àmì bẹni israẹla má ṣe ajẹ́ lára kómi ẹ̀lẹ́kọ́ àmì bẹni israẹla má ṣe ajẹ́ lára kómi má ṣe àwọn ominú lára kómi torí lẹ́wọ̀n ọjọ́ wá kàráàmà kàkí ni ìsúlẹ̀tù àlì imran àti ni kúlù pa àmì káàlì àkílà ní bẹni israẹl amẹ́kùn mẹ́jọ ní kàmẹ́kùnmẹ́ àmà ṣe àmọ́ má bẹni israẹla àmà ṣe ajọ́ àníbi àkó àmà ajẹ́ lára kómi ní iná kíkàkẹ́rẹ́ àkó má jẹ nù bóòlù kékeré àníbi àkóbùdó ṣe lè fọ̀rọ̀ lé ohun tí ẹ lára kómi lẹ́lẹ̀ kómi lónìí tó dálẹ̀ mẹ́jẹ́ mẹ́dùhọ̀wọ́n ọ̀hún ee atora ma amenwe ki fo menwe ki laba yi atora awe wa gbe kun le a fo le min an tora so o yini ni la ni bi mudu mudale jun une maa ha yenihi ogun omime ni ifume kini ni omime ni ole kele se jupa ya se gugba alki ole kele le yonu bile yewu ya chi oduha kamo biki kola mo odule ya won ti mi ki awon seun omi ole kele pa omi onu bile gide manya kwere teji ugbo doma

amma in annabi nan in malaiku ya gboro ko zo dage dan ne ci malaiku ne ya ko an ina to me male malaiku yake ishar mi ologan le ci malaiku jibril alayhi salam oni ci ci ake ko la ma ne dio yodu mun ne malaiku mun ne ci ado lojo an malaiku jibril to ala ko ji ilu ma malu amale bo do una boye ni ne dugale yun

ìmájì ẹnẹkẹ máa lè ya ẹ̀họ́ pẹ̀lẹ̀ lọ ọjọ́ mẹ́tẹ̀rọ ẹ̀rẹ̀ tí ń mẹ́ ẹ̀mà ẹni yìbìrì lùbá ẹ̀lẹ́ ayà àjábà ẹ̀ṣà náà máa ọ̀nà ìparú máa mí òwò ẹ̀nà ìdẹ́ máa kógun fún máa lèkú ẹ̀hányá pa tàmú fún máa dúkà mẹ́hà láka mẹ́lẹ́ lèkú lùbá yìbìrì lùmọ̀ yá ṣe tí o dúkà dà hàn ìjọba ẹ̀lẹ́ṣà náà ẹ̀

وملائكته ورسله وجبريل وجبريل وميكال فإن الله عدو للكافرين من كان عدوا لجبريل أنا دوكي مدي من كان عدوا لله أنا دوكي مدي أنه الله أوجه وملائكته وملائكم وجبريل باي جبريل وميكائيل وميكال ماي ميكائيل ألكم ما دو ميكائيل ما دو ميكال ورسله ماي أمونجو يو أنا جمدنا لوجو قام ملايكون ورسله قام منشون وجبريل في جبريل وميكال ماي ميكائيل فإن الله عدو للكافرين يعني لك ما قرجو الله شنو الله يا مكافرين aláwùjẹ́ lọ́la àmì káàkiri náà tọ́ ọ̀lẹ́gidẹ́ kọjú tẹbárakà ọ̀tà ara kìkàrí àmì ẹnẹ̀mọ́dọ̀ jibril ẹnẹ̀mọ́dọ̀ mikael ó dàmẹ́lá ẹ̀kọ́ ọjọ́ méjì àmàdù èmì rẹ̀ israfil ó dùn dùn èkùrọ̀ àlè ó dùn múdà dùn wọ́n èmì hadithi azaraila ẹ̀ àṣọ dùn ní àṣẹ́yìn mẹ́lá ẹ̀kọ́ dùn ní mẹ́lá ẹ̀kọ́ dùn kìdọ́mọ́ fún alụ amda ke majara ala ya bala ko ga gi mi o iyo taka da mi be ni israila taka di ma ya she taka da gine tenshin to ama cha fo yudu ngam ki maja ka lodun to bala ku yi ga gi mi o nei iyo taka da mo la azraila ga ma cha do so abadi ni apa ma su yuji ba a ni ke do ka azraila so da di ni ma su yuji adi ni a su yuji taki o taka da litafi iyi ma ba le ogo ka nibi nuhu de o ma mu nga nibi nuhu bi ko gelo eh, ta de kawa ba ni bi ma mele eligo ini sam ini ham ini yafisu yani yam eni ma do yamu yi eni le o eni ma do yamu yo nga mi yehudu ma do akini kenana to kenana le aluka ma do takadima ti kenana to ya ama yo lita fi ya mu lenga adoko me gbe ni o ma du ya mu no eh to e e ni ya mu to ma ya mu mardo ma ama ne bi la to ya mu le o se ne ki ya mu ma ne bi no mele ki bi ya mu ke ti kafiri to ẹ̀wọ̀n kàtí ní kàájẹ́ ni ẹ̀yọ̀ takàdé ma ìnodúkà ma nẹ ní yá mùlẹ́ ẹ̀yọ̀ takàdá àbàpà ya nodúkà ànẹ́un ó dé wà kà ànẹ́un tó yíjú ó dé ma kà ma nẹ́un àákí bóró odó ma tó dá ma yẹ bóró dé àdáhùn tọ́gẹ́dẹ́ lẹ́yọ̀ takàdé ma ó dúkà ma cha dìmẹ̀lá ẹ̀kú kú sí àzàrà ìlú àmá yà tàbí kura ní wa ìsúrẹ́tì sẹ́jẹ̀dà aláwọ̀ yẹn ni kúlíẹ̀ tẹ̀ ọ̀fà kù mẹ́lẹ́kùlù mọ́ọ̀tì mẹ́lẹ́kùlù mọ́ọ̀tì mà alèdè wò kílà bí kò ń maru túgbò mẹ́tí náà dùn mẹ́rin tó ṣe ń kọjọ́ lẹ́ka ọdún nǹkan wa jáálé ọ̀tàkàdá there is no need káà tí wọ́n yá bóró odó ọmọ nìkadà àwọn ẹ̀ ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ wájú kó ọjọ́ lẹ́ka ọdún dán wa mi yíyẹ ní kì í àpò mẹ́ẹ̀bà ló ti máa lọ. jibril imaamu ikirima nga gbɔla o ji min na adowali jibril o jibiri jibril kirɛ eto ewu maa jibiri. ki jibril jibiri ni jibri jibri ya abo abo zana israel isi aramak ongi si nye ni jibri manyi mik ɔ mika maa dɔ ki mik maa dɔ mika maa ŋɔ dɔ ki israf israf.

yaadu idabena aki ina turalo ne aki omi ho mi da abajo igbe yu igbe yu bi eyun e o ma kuse mi de igbe yu bi eyun onda ka du mi de ya bi yu e to wa ti ko la adu adu je ne ma po je ma du so nya me ngi du temi nya yi e je we ne me he to ma o le ma do we le ama ma cha ma cha di ma cha du ne o du ile e, aligala da ma sheria lu gun gun o je ko ma do ne ka du mi ṣẹ́kàṣá dúró ẹ̀ ṣe bá ti nìkẹ́ àkẹ́ adúmi ìyá òun torúkọ̀ gbọ́dọ̀ àṣà tó ń wọ́n yọ ìwọ́n wọn adúmi mílẹ̀ lógójú ọlọ́dún ẹ̀ dúró adúmi mọ́dà ṣe ẹ̀mdà dọ́ adúmi ọ̀nà mẹ́ta kí gálà adádú lẹ̀ ọgẹ́lẹ̀ ma máa ń israf ìlú máa ti ìlú ọjọ́ mọ̀gbọ́dọ̀ torí sídú náà jẹ́ náà tàbí jẹun ẹmí jìbìrì kẹmdù máa ìlú ìmúdi jìbìrì ìlú ìmúdi adú ọjọ́ tó adú rẹ̀ jìbìrì ìlú adú rẹ̀ mí kìtàdú ìlú àṣàjọ́ mí ka ìlú ìsìràfí ìlú

ọjọ́ àlejò tó ẹ̀tẹ̀ ma kàmẹ̀lá ẹ̀kọ́ ajẹ́lẹ̀ ẹ̀tẹ̀ odú ẹ̀lẹ́kọ́ tó àníbi sallallahu alaihi wasallam a máa iṣẹ́ onú kéte àmì yahudu ohun ma wá ṣọ interview onúgbọ̀wọ́wọ́ wá ṣọ yìí inta ju gida ibu ma'acha nabi sallallahu alaihi wasallam ba hadithi sheduwa kagini inegba omuneka kuma ngo gonu chojo sallallahu alaihi wasallam kuma watoi ma gonu chojo sallallahu alaihi wasallam ma watoi nini dabal kiwai fi hadithi bukhari ona omune muslim ngogbe hadithi lele wage <coughs> mayini ene kuma do akini abdullah bin salam alti boka kini anabi sallallahu alaihi wasallam ayi medina olugunu bi ohun nu kolo business ni wa ti daka ni bi wa ya di abo kuma chamo ne yi kuma ju ja ne ja rimi o ja ne medina daka ni bi wa pe ra ka rabani sallallahu alaihi wasallam eni wa wala wa wala ami beje o shaitan ikwu ukwu ihu jimagụ ahịhụ mana ihu a leta ma ikwu dakwa ahị chọchị ọmọgẹ́ni karùn ún tújá ní bukarẹ́ bí sọ láti gọ́ọ̀nà abájọ́ osun steeti ẹ̀lẹ́kọ́ hijab ma nẹ́tí skúlù arùn tó mú gidigidi abájọ́ hijab amọ́tọ́ amọ́tẹ́bà hijab ma ẹ̀wọ̀n lẹ́kùnmọ́ ní ìjà sí skúlù kí báyìí ní skúlù yìí sí skúlù ọ̀rọ̀ skúlù àpàìdán ẹ̀wọ̀n lẹ́tí nà bá nẹ́tẹ́ ọ̀rọ̀ nẹ́tí skúlù yìí tó tákà máa ní ìjàkà skúlù skúlù dé mẹ́ àràdì skúlù because it's possible kà máa ká mọ̀ ọmọ àwọn ní ìjà lẹ́yìn to ide dala budu kama maade tiskuli government tiskuli hapa tiskuli private budu kama maade bali tiskuli meni jaba taka mojo je ni to shanki amu de yele ko amati ni kama ke amu su state bisho state hapa kame ama tu kwa kudu kama Kenya ajoda abokali mali moja ajoda ayole kuma da matita kayole ni wodo ni wodo astronomy madu madu chele ayole

tiɲɛ ka mɛ alu ti sukulu amɛ kɛ mi hijab amɛ lɛ ko pati mi da ti jaabi ye gbɔɔrɔ amɛ anɛni amɛ mi da ti sukulu amɛ kɛ mi hijab amɛ lɛ ko tiɲɛ ti kɔɔtu ko dzi dɛ a ti kɔɔtu ayɔ lɛ ko dzi ɛdɔ ɛdɔ bi kan ɛdi ma nkpadi ɛnu ele a ti kɔɔtu ɛsɛ yi ama gba to da alɛ amɔ mi ma ɛlɛ ɛlɛ tiɛ ti ni mɔ la ti sukulu k'amɛ kɛ mɔ la. ọla ichochi amekena ọla kwaya amekena mụti skulu onye alụgo dukwu maka ha ma ọtaka dị maka n'ime na mọla kwaya dalali aya hijab amabakwa kotun kotun kotun ginegine gboke gbahadisun alkide ọna kilitaki ama adengwojima kọjú ẹ̀ àkà àmà kí a kà máa ṣẹun létí ya nìní àmà kóòtù kóòtù kóòtù gbogbogbò àmẹ́hà àmẹ́kúmẹ́ náà ẹ̀kọ́

na be ki choge ko maru shima matriculation school ko maru tanya wanyu nga machane ya na be bodo mo nga le ja e eh, brigade yi bobule bobula no amala brigade ko kala amala brigade so da ke me ma wondo yu ji amani ki mo jalu ma ngona lu ke dito this school ẹni kó tó ń ga mọ́ àmì journalist máa tí àwọn agbóyá àpapàá nílẹ̀ àtìtọ̀

ma hele ma ne daba ala di ka ma ni ama wo ya he ne tere ba ide gbogbo ya ba yi ma jo ka ba ka ya la ama jo ama ko la appeal court ma ma lu ki ni ja ki e di do na ita e ma ya do ba ma ya ma ya appeal ma ta to di am de tòtòdá alẹ́ ó lẹ́ni kí wà dínú wánẹ̀ ẹni kìí ẹmà àdúrà káàbìlá bí n sàlámì ibá àbí ya àkánibìlìyà kò ń gbọ́ àkánibìlìyà ya bí jí ń rúbì ń wà mọ́lá ma kí ọmọ alẹ́ dámà kú dámú jí dámégínégìn ya ka ìlànà ẹlẹ́ni mẹ́ta náà yá tẹ́ ẹlẹ́ni mẹ́ta níbi ní mòhìn lẹ́nu wọ́n ti íńtàbí èkó máa ṣẹlẹ̀ wúrí mú yé ìkùn wọn ní òun kété òun kàlẹ́wọ́dọ̀ ìta àmà níbi ẹni ní sáyé àìsàlẹ̀ àti láyé alẹ́ náà ìlànà bíi kí nínú lẹ́nu gbà mí nínú lẹ́nu má àṣírà amelugu je kaki la takwa potewu chenga dunga yutu na litaki maki litakwa ya chengi chani bi chuchu je kakabo e inirei inigi e nge do ba chogo ogbe ogba ma kwala mngene amubuji akomo potale bi kitu na dini ya ni ma awal ashratu saa ne bi chigo gbo e nini ngekeji ujeun ya su jeun kuma du welcome amma na ujeun ya su je yudu kuma je san bayan ma ti jeun kunu yu je ne mu yudu ka gala ja du le do kuma chu mi ni si hoholo unu ju je ago ye du je kam da e ya da ago bangu enu yudu ti gala a ile ke chu mi ka i to yo mi to mi ya do we ya du mi we. ẹgbẹ́ kẹyìn ya ní kàdálùkẹlù yìí tákì ayá tẹ́ ní ojúgò pẹ́ sí ojúgò ọdí tákì dáwọ̀ bẹ́ẹ̀ àti agbóhùn yìí nìyẹn máa mẹ́lẹ̀ dáwọ̀ ya a máa yá kọ̀lá ẹ̀ máa yá kuná àgbàlù máa lù jẹun a a kẹta zúrù láàbí àwọn ilá omi yìí ẹwọ títa kọ máa bí irun títa kọ máa bẹ̀ ta abi ali ta kọ máa bí irun lọ́mọ rẹ̀ abi ali ta kọ mẹ́wàá abi ata mi rẹ̀ tìrìkẹ́ akọ̀rọ̀ tìrìkẹ́ ẹ̀dùn yìí nílẹ̀ lẹ́mi ta gba wa níbi. sallallahu alaihi wasallam agu ni bi hinna jibirilu alifa ba hahai hahai yìbìrì lẹ mú yìí nílẹ lu àbá yìí yìbìrì lẹ ènìyàn kọ́lá yìbìrì yìí yìbìrì lẹ àkàwọn wọ̀nyí wọn níbi yìí yìbìrì lẹ àkàwọn abúlé yahudu minal malaika ẹni kì í tiẹ̀ náà la ka àmì yahudu àmì yahudu bá ẹni kì í tiẹ̀ náà la mẹlẹ́kùlẹ̀ pàpẹ́ àmẹ́lá nasara nunci kristian nunci tabo gbẹbọ akínihì ìhun dé ọ̀nà yìí ṣe àmì yahudu yìí dé kìí ṣe ṣàpá ṣe ní oye nìyí mẹ́n alif fọ́kọ́rọ̀ àhádìí àyà tákì ìfàyà kìdẹ́ ìgbà من كان عدوا لجبريل فإنه نزله ala kolbika ene gbaya yi kika ne bi gbaya gide yi ene ne bi gbaya gide yi shi ene ki gbe hadithi wa rawi hadith kun gbaya gide yi amma awwalu asharati sa'a fa ene jurudu ene ki ene ki gbo ene jurudu alama ile takwa ehun kuma ehun me ni ga me ma ki la takwa ونار تهشر الناس من المشرق إلى المغرب ونشونا una ne janya waiba ya amune keche kuludu abula min almash kuludu abula anema ya namune le au makama yolane aliko wa amma awwalu ta'ami ya'kuluhu 'ala al-janna ujemi judu kama al-janna je fa ziyadatu kabad al-hudi ordo eja jëm yor bu ma do ma jé ko ya o do ele ko ngari ya lu to do ela le da ru jëm ko do ela e ja jé ji ma lu da eh, lu o do ko lu le o do ku no le o do e ngor e tu amu le ja ngi ju lo ko ni e ha de bi ru le ele ko o do le ba ye ja sẹ́yìn ayé gi ní ọgọ́gọ́dọ̀ ẹyẹ ayé gi ní ọgẹ́gẹ́ àjẹ́ ẹ̀ lẹ́yìn màdà ọ̀nà ìyọ̀mọ́ ẹ̀ lọ ẹyẹ ẹ̀kú yẹn ní ara lẹ́yìn ní ẹyẹ apámu yìí ọ̀ ṣe ìdìbò ọgẹ́lẹ̀ dọ̀dọ̀ ọ̀dọ̀ ọgẹ́lẹ̀ ìjẹ́ka yẹ́ bá amagẹ́lá jẹun ẹkọ́ kẹ̀dẹ́gùn ẹ̀dẹ́gbẹ̀ àjẹ́ni yú ẹ̀rẹ́ akẹ̀dẹ́gùn kí o ẹ̀dẹ́ mẹ́mẹ́lẹ́gùn ìmọ̀dáwẹ̀ àjẹ́na èyí tí mẹ́mẹ́lẹ́gùn gbogbo yẹna tó dẹ oyẹ̀rẹ́ kì yọ sákì tí ààrẹ ẹni ó nẹ̀ máa bú pátẹ́ ọgbẹ́ na àjẹ́na nà á ọwọ́ ọ̀gọ̀ mẹ́ta dabana akɔgbɔ amɛ kpɛ ki yoo yaa mi ɛnɛ kisi ɔdi tun bɛ ɛdi adi na dɛ ɛbɛlɛ bɛ dako wa la ɛbɛlɛ ki wɔ ya dɛ gɛmɛ o ɔbɛlɛ ki wɔ ya dɛ gbɔɔlɔ ɛlɛ ŋa jɛmu yanni kɛ yira dɛ o de adi na. onye gị ile otu ahụ ma ihe otu mgbe ojigbo kọrọ ibi agwọ gwe ha ha ekọrọ ntụpakụchaka ele ojupụta adụkwụ na achụnwe na abalị ela ele kochupụta ọrọ ndị agwụgwa na abalị ije ya ejebe a chini mmi ịbọghị ochini ịbọghị alụ igwe alụ ọrụ lele ule ọjọọ achabe bụ ele yọrọ chakachukwu chukwu yọnye ichie ma ha ha ogun marusale lọ. wọ́n ìdá ìyẹn yóò dúró lẹ́dọ̀ mọ́ ọmọ àjẹ́ náà jẹ́ tó ìdá sábàkà má rọ́jú lè ma àlùmárà imu do mi ono bulaki mu do mu dogba ngo mi ono kele bi maana omi omi edo ba gede jiga gini ni omi ovulation ki akọ ihu ono bulai ijigbe ne ko omi lekele ga mo ba da ikoteje uta didi one ameni one kele bimana sabaka ma urojule ma almara inu bilele ka ce oblit eh ngum yele wadi bi udachi ona kele taki ona kele wa ada kuno ya ada ko kun ngum wa karebo take gele dum betlare yigi dai umi ona wa umi no bile wa do oblit gele awu kpa kimu dɔ ntɔla idaalɛba nɛza aliwala ɔmalɛ tɔ eh, yanya murida iyi yanya bi wa idha sabaka ma almar'atu ma ar-rajuli e eh, chan ki mudu ne kele wa do ba bi mana one kele ni ga ko da ti ko ya mi me ni ko gomo ama olùgbìlá yìí yóò lè komi kẹgẹun lẹ́kẹ̀ àdúwà kẹrẹ kọjá ní ẹgbàdú kẹgẹun ya kì á nyá wa kẹrẹ bómi mẹníyà abájú tó máa nìyí mẹníyà kì á kó àwọn ọlọ́nà tẹ̀lé yìí emu dábàá sí ẹjẹ olùgbìlẹ̀ ìhà ìka kúta ní ìyá dọ́mọ gbogbo ìka kúgbẹ̀rún sí 24 hours ìmádà alẹ́ nípa máa nìyà survive gbogbo 74 hours or 78 hours ọ̀rọ̀ àìmẹ̀ níyì ìgbàlẹ̀ ń pàkúṣáká rẹ̀ tọ́ ọ̀rọ̀ àìwọ̀ àlejò ìyọ́ gẹ̀gẹ̀dẹ̀ ṣe 40 2 to 44 hours ọ̀rọ̀ àìwọ̀ àlejò ìkàkú ìyà ti twenty to twenty 24 hours ẹn kàmí bíkù mànùmàlúgbò omi mẹ̀ níyì kí àrùn àwọn ọlọ́run ẹn kùmàkàdẹ̀ máa yọ́ nà kọ́ máa rí dàrẹ̀ ko enime ni yari da tobali yele tu ko che jali ngi ti nga mona tu ko che musun eja ka ni nya o ko che doctor ti kenya medicine ba imdiri ya ile ngeti ni ke baba ma ngo di le kenya ti master ti oyun jali se salari jote to ko ti le maro akini embryology eh embryology maro mi ma ko che ona ku mi me ni yari da ta mo ari da tomali bal ko ma le stage ke ali ta kini ki survive so bele ma duma embryology embryology agogo embryology uta textbook embryology yìí ni kí alùpàá tó lè pàkójá káwọn ṣe àkùránì tẹ̀lé ẹ̀lẹ́gbọ́ ni máa lè níkà kìlì dájú ojíun ọ̀gbẹ̀lẹ̀lẹ́ kìdún àti ní tí ó rí dúkà embryology sí yìí ni kò máa propound yìí bá yìí dùn pàkójá káàkì máa nẹ̀ tẹ̀fẹ́ ìkùránì nídọ̀mọ́ nínú Ama àbàpà bí ìgbélé ìgbélé ìgbélé kò máa pítí òrì lẹ́jà nẹ̀ ìyé máa lẹ́wọ̀n ńà mí ńà máa káàkiri kó kọjá lé léwu òun máa kó àjè skúlù ńà mọ̀ máa mú gbà máa ti ní rẹ̀ yìí tẹ́rẹ̀ èyí kò máa kókó wọ̀nyí. tòdà àlẹ́ rẹ̀ o lè dákì mẹ́ ní ìkíwá ọmọ tónúbilẹ̀ àbí mẹ́ ní àlìgá dọ́mọ dọ́mọ náà survive náà dakɔ ɔnubila bi nyawo wòle zi tɔ ɔma tsɔ ne kɛlɛ aya bi mɛ ni ka dɔn wòle wa ka ne bi kama dɛ ɔlagidɛ yi yadi ɔli ta ma ba lɛ taki mo biro ma yi ma yi ka mu ba ama je kuma mu ba yé ni ɛmu da ka oke mi alama tu na je keta si ma adi ta yẹn ma di komar amam data komam di jam dole gele jam dole bule yoka kola en hito ono jojo kola kede ku e kaiwa ashhadu an la ilaha illallah wa ashhadu annaka rasulullah ene yo wolo wo e ma kibe ka kola ba le ma ma ama enihi olutojo innal yahuda qaumun buhut egide mbu wajana ka kabla bin salam ba yahudu ni shei ishi na sardi ama ide ama kristen enihi ami yahudu ba ama bulumo ne majun qaumun fihim buhutun ma buhutun <coughs> ulu re da be kongo yake ni hada buhutanun azim ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بلدان عظيم إيه جليو قالوا أمركو يجليو ميو مفا الله تبارك وتعالى نعم النبي صلى الله عليه وسلم يقوم نيه كوينه ولم يهود با بون با أمامي بولو تبارك وإنهم إن يعلموا بإسلامي شنك ملي مرحوم الله ومبا dákú ẹ̀kẹ́ tábẹ̀lé nínú ìbá yorùbá sì tú ma màá nyá bolomú mi o ẹ̀wọ̀n èdè má ma mi ní màá nyá kà máa máa kó ọlọ́wọ́ alẹ́ máa ń jẹ́ kẹ́lẹ̀ a sí ìrìn náà. sí àmì ewu lìá àmì ẹ̀wùrù lìá níbi òun ẹ̀pẹ́rú máa yọ̀ dóhùn màlìá amàlìá pàkúṣáká ma kọ́ọ̀yò lógbòyà níbi sálọ́láwà àríwọ̀sẹ́lẹ̀mà ní ètò mẹ́gbá lọ́ọ̀lẹ̀ ala òdúnmọ̀ mùkútúmẹ́wò ẹgbẹ́ gidẹ́ bá abúlábìn a. kí wọ́lọ́ gidẹ́ òun ṣágbójí ma kí adági sí na gọ̀gẹ́ yí eyín ọlọ́jọ́ ma kí adága kọ̀lọ́jọ́ ma pásítọ̀ ma dẹ́ àbàkí ma kí akọ̀lọ́ ma pàkúṣáká abi ona di idomo ya gbon du ma ya ka ba ya to me ba eni ne gudu me so le yin me sala ma e o ma koro yo me yi edu ke ka ele na ma le eto ayi wajiri abdullahi bin salam fikum abdullahi bin salam le e o ti gugu nku mi me me no ga ya ti a ona yin ne o khairu na wa ibn khairina abdullahi bin salam ona yin ma

ẹtọ mẹpa ilé olùpàmẹrù ẹrùn ẹgbọta wa tó ọba abdullahi bin salam ọ̀nà yé mẹlẹ araitu min aslam abdullahi bin salam ṣẹ́gi ó máa wọ̀rọ̀ kó máa lè bómi kí sàpà bẹ́ẹ̀ ò jẹun mẹ́lẹ́ kíkà kọlu mẹ́ni àádọ́ ọlọ́run yìí dáa katakata wa ọlọ́kẹ́ bọ̀ ó jẹ́ ńlá wọ̀rọ̀ lóru ẹni lẹ́jẹ̀ tẹ́lẹ̀ gà wọ́rọ̀ lè ẹ̀jẹ̀ ránẹ̀ lóru ọlọ́yọ́

ina agwọ maka ina agwọ maka he ka de lala ere onye ma lala ere dị ọla ala ọla ala ọla ala ya tọ maka megwu m an wa ashhadu anna muhammadan rasulullah Allahu akbar ẹni ìgẹ̀ ní ìjú ní ìgẹ̀ ní ìjú

òwúṣẹ́ pọ̀pá kọjáká àtàwọn àbíláwọ̀ ìlú olùgbò wọn àwọn ọlọ́kùnrin ẹni ẹ̀yìn òdúdé lọ́mọ ihe ìfúnabùnmẹ́ káàáyí ẹni lẹ́jùgbẹ́gì ọlọ́ọ̀wẹ́ ọ̀rọ̀mẹ́lẹ́gùnmẹ́ kàdẹ́ arúyẹ ń wọ̀nà ọ̀rọ̀mẹ́ kàdẹ́ báyìí pẹ̀lẹ́tẹ́kọ̀tù òmàtí ní buwana òyìn

ذلك هدى الله يهدي به من يشاء وتونا با اوجو نين انك ريجوبا ويهدي كنا انك روجيجو وما الله تبارك وتعالى ويهدي كنا ojo ma dùkọ́ náà wọ́n ẹni bá ẹ̀hún tó máa ṣe iṣẹ́ ń ìlà òwúyà ń wẹ́nẹ́ wẹ́nẹ́ ẹni kì á ṣùbí ẹ̀ kàrà bá yẹ kì á ṣàdúkọ́ ògbó kì á ṣàdúkọ́ bá náà kìí ajá tó pé ajá kẹkà ra báyìí ẹba ilé hújà kìí adó ẹ àbẹ̀kí ni hújà ń àmẹ́rẹ́ adówá kan ṣàṣà òwe ṣàkà ọ̀nẹ́ ṣàkà àmọ́ ọ̀rọ̀ làwọn yà wọn lẹ́wọ̀n rẹ̀ lọ́kọ̀ àti ẹgbẹ́ ìyàwó kẹjà rẹ̀ ẹ́ lọ́kọ̀ àti ẹgbẹ́ ìyàwó kẹjà rẹ̀ wọ́n ti yókè lò wọ́n á tó pèsè òun gbogbo wọn á tó yókè lò wọ́n á tó pèsè

kí òye kà báyìí oko yókè yọ alùpùpù ọ̀gbìn méjì lẹ́yìn ṣé wọn lẹ́bi tí òye lẹ́bi tí kà báyìí oko oko bìí nẹ àbẹ̀kútó dígbé ní kíkẹ́ ti padà má kú ya ní. tó máa máa ní àkàrà kàmá yá ti yìí ẹni yóò kàkà kàrà má tún yóò jẹ́ ọmọ ẹni kò ló igbó lọ́nà ẹ̀lúgbó tọ́ọ́gẹ́ náà lóòjọ́ ń kàmá yọ mọ́ ti dín kàmá yìí iye kàmá yìí tọ́ yẹ́ màkà ọ̀rẹ́ àkóyọ́kẹ́ yọ ọjọ́ pa níbi ìdọ̀jẹ́kẹ́ yọ ayé ní ti dé àdéhùn kò máa kéṣe òun títí tábù wa dùn ti wúyà káàmì ẹgbẹ́ ìyá jọ̀gbọ̀n méjì àá torí ẹ̀rù tẹ́ka àmà ṣùgbì aṣọ wíyì ṣé wúyà lẹ́yìn àmà ìbílẹ̀ àti wá àyà sí ẹ̀dà máa rẹ̀ ní ìlú èwù ìdókò máa tí lọ́la kò máa dọ̀ máa dọ̀ máa tákò máa lẹ́gà kò máa ṣẹlẹ̀ máa kò máa ṣe. ẹ̀lẹ́kọ́ ìbílẹ̀ àti wá àyè yàda kẹrẹ̀fà máa rẹ̀ ní ìlú èwù máa

àkíṣì dàbí kílé ló kéde àmúnẹ̀ kí ó kú ìhùmá bá yàwó máa yọ̀yọ̀ ìwọ́n ti tagbo yídá ẹnẹ̀ kùmárù àti ní pòròfẹ́sọ̀ dáúdà òjò bí ìlàbẹ́ ìbọ̀kùnmá ní kásẹ̀sì mẹ́ta kọ́ pòròfẹ́sọ̀ dáúdà òjò bí tìtẹ̀tẹ̀ tó lẹ́yìn ẹ̀ àbó chọ́ọ̀jì láti àwọ̀ ọlọ́wọ́ yìí ọ̀bàtà kékeré màdún ní rẹ̀ àbó supreme council for islamic affairs mahmoud mahmoud ṣe mẹ́mbà òjì yìí mọ́

kace ne ke fara bayani ka fasto wada wada kuma ko majaka ko majaka ye gwa gwa no san waya kuma na ku ba mm kuma ko mun dai ba mu dano taka mebe ba to mun dai ba mu dano kuma no ku abe bo maya ma ni condition ki ki me abuja ne ko shine won ma shine ya ko shababu ma won ko

kíkàrà kẹ́nà ọ̀la ọjọ́ lẹ́kọ̀ọ́ yìí olóòtú àwọn ẹlẹ́sì who is allah ẹnẹ̀ máa dọ́kà allah olóòtú àkàrà àwọn ẹlẹ́sì kọ́ lẹ̀ who is allah èyí tó máa bára gẹ́gẹ́ yìí bá àmì máa lè mi ojú àlẹ́lẹ́ yìí máa ti rẹ́dì yẹn ọ̀lẹ́lẹ́ àmà yìí kì wọ́n kẹ̀kẹ́ àlùmáàjìrì kẹ́ẹ̀kì dáadọ́ tìlẹ̀ pakúṣaká ṣí yìí tó máa bára gẹ́gẹ́ Anything Allah is the creator. Allah is the creator. da Tu ola duke ka taka da kitu mudwa. yo ya greju Ani ngaka na ki huja boloka. Ungi ne Aka aka ti da. Allah no da rẹ́dì ẹgẹlé àti òun ààrẹ ìyọ̀tẹ́gàdà ọlẹ́yẹn ni ábàmẹ́ àmà àpà kàmẹ́ máa dọ́ ọkùnrin jú ní kàmẹ́ alìbí mohamed yìí jẹ́ tùbí ọ̀là kúrúgbòǹgà níbi ẹ̀ka ìfẹ́sọ́tò àkàbí àmẹ́gbọ́nrin ẹ̀ka kì ní kúlùmá kún tùbí dẹ̀ àmìnà rúṣùlù hmm? níbi àkì ní ẹ̀chẹ̀lẹ̀ tí yóò bí àmúṣẹ́ nípa wọ́n má àdẹ̀rí alùbí wà

ẹni ọ̀làgídẹ́ àyà kùrá ní àyà ó yí òun ìrìnàkà ayé ọmọ ìsà ṣẹ́ta hussein yusuf mabara yẹni yí yọ takàdé rẹ́dí òun gíàṣí wọ́n takàdá wọn yẹni yí ẹgbà ìyá kóòtù ọ̀takàdá òmúnẹ̀ kàrọ̀ ọjọ́ òmúnẹ̀ kọ ìyá kóòtù taki rẹ́dì ṣe because àrò ojú ẹlẹ́dì ṣe rẹ́dì pé àmì tẹ̀síìrì ọlọ́dúnrún yìí wọ́n àkàtúntò lẹ́lẹ̀ ẹni ẹ̀tẹ̀ tako ojú kàálẹ̀ ìbá kàálẹ̀ kàálẹ̀ kàkí ni iṣẹ́ mi ṣe yóò do ìhàmọ́ oníṣẹ́ ńnà mọ́nà kò máa ń yá oyí gbòmìnir ní ọ̀làkà níbi àkà ìdúdà àlìyẹ́ náà mọ́ ìdúdú náà mọ́ ẹ̀ ò máa dọ́ àkékò yípo rẹ̀ ẹ̀ṣẹ̀ máa. yẹni ẹtù ń ẹjẹ ní yorùbá amúnúṣẹ́ na tí táwà mẹ́yà lọ́nà kàmúnẹ̀ṣẹ́ alìpáwà omi olúborò bá bù ṣàkàwà àtúnṣe abáyọ yìí wọ́n máa àdẹ̀rí máa yòó alùbí nínú àwọn mọ́nà kùmáyà ti kó mi dáná wẹ́dá kùmà á yá dùn nípa tó dín na ọjọ́ ẹ̀bọ̀ kìí ṣe pamàpamá ìyànà àmúnúṣẹ́ na ẹ̀bọ̀dọ́mọ kìí obodo númàmàlúmàdù òbẹ́hẹ òmàtẹ́ ìnà àmúnúṣẹ́ so onye gboro mma ọ na-akụ ma oh, anya oyikpo militan mụ ma anụmebi ubehe ode mụ anụmebu maka ta awụgbo mụ na-ele o mụ ma adụmikpale ụmatan mụ irudu ma anya adụmitele ụmatan yana nke onye ka na ọlaika ni yunga kabita ni yunga it's possible kaka viniba today ngini ngini amado amado mango koche qur'an abi qur'ani aliku maru sere de nga mama pa siyan ke ma e ma mola na tigi na ga bi we pene de ma wa di ama chini kola ma ya gele de ma e aliju akemi no ani golo gele de quran ma mu no e o ba ya da aliju te ara ah, mo ke ro de ba le ke ka ka me de jesus is the way <coughs> ṣeun kò ẹ máa gbà ní wẹ́ kàkí ni ìí ọ̀rọ̀ ọjọ́ ọ̀nà àmẹ́mí ìnàmọ́ ní àníbi ẹmọ́ máa kàmẹ́ ayá kojú pẹ́lẹ́ lọ́jọ́ náà ní tọ́ is possible lẹ́gbà kan níbi ìṣànà ọjọ́ orí yí àbábá yìí tó dáyà kìdẹ́ ìṣàyà jà kọ̀nà ojú mákàdà lọ. and ṣeun kọjọ́ ọ̀la kan ìkura ní ṣe àti máa ní sàbmin ayatin àwọn ohun ti ha náà ti bẹ̀ káyọ̀ mí ha àwọn mẹ́tìlẹ̀ ha ìnẹ̀gbà kọjọ́ ọ̀la kàtí ìkura ní kì á dàbí múmu nẹ̀dúwà kì á lẹ́mú dùpọ̀ láì kìkà ẹ̀sìn dùpọ̀ lọ eni yeki de yete mo kume na kwa kume no lada oda kide mu muda koro be to jem ke dale ko ma yeye no ngaka wa tito be ka yele de ama ke ma koro be ame mu mu ne wa ame da yele ojo kan ka en ni ummo na ko anya ko yi ko mi le dan ama ba yi medina yi ojo mi sura ka da wa ra ni suratul fatih yani inna fatahna laka fathan mubina liyaghfira laka Allah ma taqaddama min dhanbika wa ma ta'akhara wa yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan mustaqima wa yansuruka Allah nasran 'aziza tako jo ndu ay ni anabi amona amihe awa adihe we biwe e o ka biwe ba to le biwe de gbele ti to ke ma mo yoju ma ta le ku oni e ta kan ya to le ijoba abara ihe a na-eke chukwu bi abara ọnwa nje na so ẹgbà kìtì má kàá yìí ìwọ̀n ìmáwúyú yípo kì áyá lónìí ábí mẹ̀dínà ọjọ́ kan gbogbo áyá lónìí ábí ẹ̀wọ̀n àmì orientalist àbẹ́kù máa ma cari dam ma gushe gushe gushe ma ma mu da to ban da bisa baba mu mu mu ayo ba to ne le u bi na ti to mo lu abdullah bin ne le ni abu gide ama bulu ma ci ke a na ma bulu mo le ga ma ko yi ko le wallahu tabaaraka wa ta'ala ko ya ka wa to ba ya yake do yani wala kwadi an zanna ilaika a yatin bayyana ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون ولقد أنزلنا إليك أتشي أمدر وانو النبي صلى الله عليه وسلم ayatin bayyana amma ya yake shafere yu an gurgurwa ne sallallahu alaihi wasallam amma ya yake a yu aya qur'ani cha kola ki ade we confusion won tem ma ki kagboro le ke ma ki bible start speaking pare hmm eh, qur'ani ya ki kaba o ya ka e mu na ichu e, e bible e, ji to e ci ke men ga dika en mu ga le lum im da mu qur'ani min duwa ba en mu ga lo o yo su bi ba da ye nu duwa su da bele ka gara ki kun e agara ki kun unyi da bele ki agara ki kun unyi ki atunya ju ka le su ya gara dan le ko do atu da wa gara ene ki atu di o de ki ci o de ki ati da bele ki ni unyi ko ngola bu ki ara bu ka kayama ka ho gbogi ara gbogi ha yi ma torí ẹ̀ ohun odi ọgẹ́lẹ̀ odi dẹ́mọ́ ṣùgbọ́n tó àgára onye nke akọ onye nwere ngwùngwùsù gbogi ara agwụ komi ma kọ́gẹ̀ gbogi ara agwụ kolu ara agwụ ka eyu ma lege ní kàkàyà ma torí ẹ̀ kunyimu mane ki ko ọ kaya teno gala mu de mane ki ba fi de ba kaya teno al kagara kunyimu mane ko je mu ni o gala na to de unwo mu ọ ki ko je mo me si ba ko kare boni wa inna awhana buyuti al law ali ko dale ayati aya qur'ani whatever way ona duki qur'ani ko lawo ba ei e toro da ta mu yau da qur'an wa ma yakfuru biha ene tuki ko kwaya qur'an ba illa al-fasiqun be kene fadero eh ibe kuma ke fabe amma do la qur'ani amma do rebi ma ko ko ni na عاهدوا عهدا أو, عاهدوا عهدا نبذه فريق نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون أو كلما عاهدوا عهدا أبكاكيني أم أبكاكيني كلما عاهدوا عهدا أبادوك مع الكل شيء نبذه فريق منهم تقوى كما مال كل دروتين إكوكوكا سيركادان alùpùpù àwọn ọba níbi màdà wọlé kó nǹkan kìíní ṣẹun kẹ́mìlì nínú mẹ́ta ẹ̀dọ̀ àmà wọ́rọ̀ àníbi ẹni alùpùpù lẹ àwọn ṣe pọ̀ ọjọ́ kẹlẹ̀ báyìí àmà alùpùpù lẹ ṣe pọ̀ ọjọ́ màá yóò dára ní òwe nínú kàlẹ́ ìlú máa ní ẹ̀ṣẹ̀ fúra máa ju bọ̀ tẹ́lẹ̀ kẹ́rù dé ẹ̀ṣẹ̀ lẹ ṣe sàmà ju àmà sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ tó yẹlẹ̀

akitaruhun la yominu o jili ma ma de di imani yan ki asu mani ma di imani ni ta kuma di imani ehe ma alkoli shi ma mana cika alkoli to lale alama munafiki ka shi akini ita alkoli otu ne buja ta alkoli alama munafiki de ko ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون نعم ولما جاءهم رسول أبو نشيخ باكرهما من عند الله ونشيخ وقف يقولون بولون مصدق لما معهم olùsẹ́gidẹ́ ìjọ akẹrẹ bó máa yin ìyàwó múdé ní kí àwọn gbìyà àlí ọ̀gẹ̀ta yẹ́ni kìdẹ́pà máa ìrùnsànẹ́bí sọ́lọ́lọ́wọ́ àlẹ́yìn wọ́sẹ́lá ìrùnsà olùsẹ́gidẹ́ akẹrẹ bó máa yá gbìyà àkọ́ tágàdá àtọ́ra ọ̀la dúkìá aka ọ̀gẹ̀ta aka mẹ́gbà fún ẹ̀lẹ́ bọ́ àmá in addition àjẹmọ́rún ọyọ́ ọmọdé نبذه نبذ فريق من الذين أوتوا الكتاب تكابوكا أوكا كويابيكا تكا دعوما ما أوري كله ما أدوري كله كتاب الله أو تكا دعوما ما أدوري كله ubo ma adori kolote wọ̀rọ̀ àgbòhóòrì òbí máa ọ̀nà yìí ohun àdúrà kólótẹ́. ìdíkàrà kọjá ká ẹ bá takada ojú ọkùnmà lórí kóló títí olúgbònùgbò takada pààlà ẹmà lórí kóló inú ọ̀là ọ̀dọ̀ ọjọ́ kìdéhùn màmá lè bọ́ ní wọn ọjọ́ àti ni màmọ́ takada lórí kóló tó dìmá yìí màmọ́ takada ọjọ́ ọ̀là ọjọ́ kọjọ́ lọ́gbọ́ amúmá màmú lórí kóló tó dìmá ka annahum amakùnmá àdó takada ọjọ́ lórí kóló tó dìmá kùnmá yá kọ́ la ya'lamun daba na kini imam mama ne ba ma jima ami yahudu chacha ni gide ami nasara chachi ama bakawo chachi ne ke lulu na ba yoyi kuma na ja yan owa ya ka ya gba gide ba kuma na gba mu ja ni ta le ta ne mu ne aka hmm. en mu ne en gide do ya ka ima turuka mu kuma shini si abakini turuka mu kuma dujenyu abakini turuki ni kipamu ne dobe tan duki shini e take enya kukole diwe ke to kola nabi sallallahu alaihi wasallam akolo gyo no tane ba te ole imedu la bona dinte onugunu bi e mude ne la la agoju chakawa eh asdaqul hadith kitabullah ọ̀la ẹ̀kìtì ọlọ́gẹ̀chakpa kúchaka ṣe ọjọ́ kìí wàkàírò láàrin ọlẹ́kì àníkébì tó náà ń wọ́n òjòrò na ẹ̀ ọjọ́ bá kò dá muhammed sallallahu alaihi wasallam ṣíyá níbi sallallahu alaihi wasallam kò dá lẹ ẹ̀ gẹ̀ẹ́sìkíyà ya bá ẹ̀kì gẹ̀ẹ́sìkíyà ẹ̀ má jàkà ní kébì bàtà ẹ̀ka ẹ̀ àtìtọ̀ ẹ̀ ń gẹ̀ẹ́ gẹ̀ẹ́sìkíyà ń alụọla torí ìdí ọ̀tàkàdá ẹ̀mí já lé àálé àpá ẹmúdà alé kẹmọ́ ọdúgbò má ẹni ẹ̀dọ́mọ́nú fìtínà gẹ́gẹ́ ó yà nínú abúgbẹ̀rẹ̀ ma ọ̀gẹ̀ tí a lé màmọ́ ọdúgbò má màmúdúró tíyàn dábẹ́lẹ̀ kẹrùn káàlọ́mùláyà alẹ́mú dábẹ́lẹ̀ akúmá mi mọ̀ náà wá màmọ́ já lé sábàbí gidi adùmájà yìí náà واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر يعلمون الناس السحر وما أنزل على الملكين وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون الله أكبر آية كده إنه كبال Umar jẹ́ kàbí báyà gidẹ́ ìyọrù nínú. Abba máa ti kàràtọ̀ lálẹ́nu níjọ́ àti ní àmáyà ìkìjọba ní àìlẹ́dàmú kó ṣe rẹ̀.

ọ̀nà kí síhìrì lè dákì síhìrì wá ọ̀nà kí síhìrì lè dákì síhìrì wá mọ́nyá lórí síhìrì àti kọlọ́lì màánà ayá kìdẹ́ ẹnkà mi máa lè mi ka ojú pé ìtẹ̀sí ìdábìnà kí ni ìtẹ̀sí rọ̀ lórí yòjì mẹ́jọ ìdí àmẹ́wọn ọmọlàkùnmá kọlá ojú ń èmí ìrìn òbílẹ̀ máa yún ẹ̀hùn tí àpẹẹrù ìdágbàdé ìbìlì ìmáyún àlìjẹ̀nú ẹ̀hùn tí pàá ìbìlì ẹ̀hùn tí pàá àlìjẹ̀nú ọmọnyá gẹ́nẹ́ ẹ̀nẹ̀ ní kí ṣe ọ̀pọ̀ ní ìkàdé tọ̀yílẹ̀ ìwà nẹ́dàbà tí ọ̀là àlìjẹ̀nú àbúyá máa dé dúmọ̀ àmà àlìjẹ̀nú ọ̀nà àlìjẹ̀nú ọ̀nà máa àtàkù nẹ̀rẹ̀ ibn taymiya rahimahullah mboki du nwa nwa nwa ona kama ama ama ama yi church be igbele alu kalijenu cha somali ki adu nwa akini gbogbo yi le ngini alijenu anwo ti chama yi church da amam da men kuma da alijenu amam da men kuma do alijenu duru kali ki na brejun e amini e ma takada bible e ya mi ko ngun go kwera ẹ̀ǹà olóòjòjì mẹ́wàá kàmúnẹ̀ ṣàjẹ̀nú kọ́ ọ̀nà kùmà hìlà máa jẹ̀nú lè ikọ̀ àti ọ̀tàkàdà báyìí ẹ̀ ọ̀tàkàdà lókè ọ̀tàkàdà matthew ọ̀yẹ̀ ọ̀tàkàdà mark ọ̀nà kàmúnẹ̀ ṣàjẹ̀nú lè kọ́ ọ̀nà kùmà àtòhùn láti jẹ̀nú lè ẹ̀ ọ̀tàkàdà báyìí wọ́n ṣe ní lẹ́kṣọ̀kì máa lè mí ká prepare oji sihiri malami leci malami ala allah ta'ala ni oji sihiri ami lecture kì í ṣe ọlọ́dún òjòjì méjì oji sihiri mayu oji àjẹnu èyí lẹ́tí fídíò ní ṣe yìí ń déhọ̀ laptop mi ká dọ́là pé hun dọ́là pé hun ya mi tẹ́ǹkì jẹ́ ńgàmẹ́ wọn ìṣẹ̀ gádà ẹ̀ bá ìṣọkọ́lọ́ yìí ní ìpọ́n alẹ́ kedere yìí so ní lẹ́kṣọ̀ kà máa rọjọ́ kà kò máa dúnmí ajá kà bífọ́ takalẹ̀ yìí wá kò máa síkìtì lẹ́kṣọ̀ lẹ́lẹ̀ ojì síhìrì iblis mọ́nyá àlìjẹ̀nu ẹ̀rù tí aláàkà gidàgbàdé àbú mẹ́tẹ̀lẹ̀ síhìrì iblis ẹ̀rù tí aláàkà àbú

wama kafara suleiman anabi suleiman yi kafiri ni ikọkun dé ẹnẹ ìkọkọjọ ẹwọn ti takọjọ akọla yìí ayagbẹdẹ lélu alùpùpù aburú ní suleiman ni àmì yahudu bẹ́ẹ̀ bí alẹ kùmà aburú má ní suleiman lè yìí síhìrì ẹlẹ́nu tó fẹ́ ọlẹ́tì ń nọ̀dà ọjà nọ̀dà ọjà nọ̀dà ọjà síhìrì suleiman àti àtà. dọjọ́ àgbìn ẹ̀ẹ̀ suleiman òun ti òun ti wọ́n máa kẹfẹ́ra suleiman bí máa ná wọ́n máa sẹ́hìra suleiman èyí ṣe ni wáàzì kẹ́ ọ̀nà yíwa máa lè mi kùmàrú àkìní malam kabiru kò ẹ̀ ṣe ni wáàzì kì ṣe ojú síhìrì ayagidẹ́ ìdí àmọ́ ayagidu kọ́la ojú ọ̀la síhìrì yàtọ̀ àwọn iwa ya yaba dabe dábẹ́ ǹà méèdè ụmụ ma dị ájì àpàmù ma dọ́ káàbìrì sí ụmụ olúgbòǹgbò ma dọ́ ọ na-akụ ma dọ́ lè láti ṣìbẹ̀ yá ni ọ na-achị rẹ́fẹ̀rẹ̀sì wọ̀lá lẹ́tọ́ kọjọ́ ma suleiman suleiman ma na

walakin na shayati na ta'ami bilisi famuyi yu'allimuna an-nasa sirra tudu amma kidai ba amma di famun amune yi wa ma unzila ala al-malakaini mayu en kuma do rogu ma di famun amune mayu en yi kuma ngodo rogu an ami malaiku meji al-malakaini am malaiku meji ملك ماك ملكين ملكين يدوي القرآن إنت عقيت يدوي القرآن نو إبلي كنا نبي آدم ينهي أن شما نهاكما ربكما عن تلكما الشجرة أن كسدك وجواكني كما يجروليني إلا أن تكونا ملكين دليل تتودك وكي يجمعكم يمدون ميج دوتنا يكم يمدون رأى ما كي ملكين هم ميج ده salikun ẹwọn lẹ́tí ń àmì sàábí ẹ̀bọ̀ kọ́ àmì tábí ẹ̀bọ̀ máa ní mẹ̀lẹ̀kẹ́ ìnìkà mẹ́kẹ́kà èmì kẹrẹ ẹba ẹjí ṣọ àmẹ́lẹ̀kù méjì lọ́mọ àmọ́nú méjì bí bábílà éfé wo mọ́rọ̀ àkíní bábílà ló já nìhìrá eyi wọ́n lẹ́dọ́mọ́ tẹ̀yìn ní mọ́rọ̀ bábílà ó já nìhìrá kì àmọ́nú rẹ̀ màrúdó tàbẹ́ bọ̀ ya ojú nǹkan kí ni ẹ̀ẹ́ mẹ́la ikú lẹ́ amẹ́la ikú méjì wọn ma kúrọ̀ fún òkè ọmọdún haruta mọ́dún maruta ohun ma ní fàmúwa ọmọ ayọ̀ alimani min ahadin ẹni dúkà da akọ́ ọkọ́ ṣe fàmùgẹ́rẹ́ ibà ma ka wà kí ni àdáyọ̀ kóla ilẹ̀ náà báyìí ni àmà kà wala takfur kudale abo ya ka wakoche amadi benu we kochen we acha ka koche we ka timu turu we chiwe ndi kafiri fa yata'allamuna minhuma amune ko bola mama tak machini koche ole kugo mako ma ma yukadi kuna bi bila almari wa zawji machini koche fa mkumaru sa barwa badu okoko ya ma maru shadara okoko ya wa ma hum bi dharrina bihi min ahadin mani ke diva mugidai mani kale da kanyangene du bi hamune tan ifamule ni ka tukolo ni illa bi na chiri kutono joda wa yata'allamuna ama tufamu ma ama ta kote ma yaduruhum enwi kumar da kanyango li mapiti to de wala je mu mama muda kafiri ya je mu mama mude ne wahi lai ya je mu mama mudo mauna ujona wala yanfa umbiani kuduga chimuma saka naa ni kube kɔkɔ lɛ ɔnyɛ ma ne fɛ mu yɛlɛ si kura ma yi ɛnɛ do a ɛnɛ amu na alu sɛ ma nɔ kɔ lɛ ɔnyɛ amu na yɛ sɛmu na nɔ kɔ lɛ ɔnyɛ wa yɛ kimu di famu wa kɔsi na ɛnɛ kɔ lɛ ɔnyɛ wala kɔdi ali mu alahu si ka ɛni lɛmɛ ni sitarahu ɛɛ e, ɛnɛ do ki nya aja yi famu nya ba bi ma na enya ɛnya e kɔtɛ famu lɛ ti kɛ aja mu nya ma lɛ ofin akɛrɛ mi kala ɛnu kɔdi o yɔ na yɛ saba wọ̀lẹ̀bí sàmà ṣọ̀rọ̀ bí àwọn fúsùrùm ẹ̀hùn kùmà kọ́lá máa tàún lálẹ́ màyá kọ́ tẹ́lẹ̀ bá tọ́ ẹ̀hùnlẹ̀ ìbíẹ̀lẹ̀ tàwà lẹ́wọ̀kánu àlàmù kìtà kọ́mà níma ọ̀dáladála àtẹ́wọ̀lẹ̀ àmá ẹ̀yìn ìhùn ẹ̀yìn ìbọ̀wọ̀lẹ̀ yìí lẹ́wọ̀n kìkàrẹ̀ síkẹ̀ ọjọ́ ìgbà